kókó ọ̀rọ̀ kẹsàn-án àpèjúwe àwọn mùrídí àti àwọn àdádálẹ̀ tọ̀ríkọ̀ súfí mo fẹ́ mú àkàwé wá kí ọ̀rọ̀ àwọn oníwìrìdí kó lè yé wa yékéyéké dájúdájú àpèjúwe mùrídí àti aládàádálẹ̀ tọ̀ríkọ̀ súfí rẹ̀ ó dàbí àpèjúwe ọmọkùnrin òkú ẹni tí bàbá rẹ̀ kú tí ó ń ra ogún rẹ̀ ogún bàbá rẹ̀ lọ́dọ̀ ọ̀tá aláìsí rẹ̀ ọ̀tá bàbá rẹ̀ ohun tó ṣẹlẹ̀ ni pé ọ̀tá òkú ó di olè ó sì jí ogún mọ́ ọmọkùnrin òkú lọ́wọ́ lẹ́yìn náà ó pa ogún náà lójú dà ó pa ogún náà ó pa á lójú dà ó sì dà á pọ̀ mọ́ ogún mìíràn tí ó jí lọ́dọ̀ òkú mìíràn ọmọkùnrin òkú ó sì di ẹni tí wọ́n ṣe ìpín ọ̀ranyàn ìpín ọ̀ranyàn rẹ̀ nínú ogún bàbá rẹ̀ léèwọ̀ fún nítorí pé ó ti bọ́ sọ́wọ́ olè olè náà ó sì bẹ̀rẹ̀ sí í ta ẹ̀tọ́ ọmọ òkú nínú ogún náà àti ogún ológun fún ọmọ òkú olè náà ó sì ń jọ lákọ́lá ó ń fi olè jíjà rẹ̀ ó fi ń gbádùn kiri títí ẹni tí àsọ́ọ́lẹ̀ òkú wà lọ́dọ̀ rẹ̀ fi dé ní kété tí ẹni tí àsọ́ọ́lẹ̀ òkú wà lọ́dọ̀ rẹ̀ dé ó gba olè yìí mú ó gé ọwọ́ rẹ̀ ó sì dá ẹ̀tọ́ padà sí ọ̀dọ̀ ẹlẹ́tọ̀ọ́ ọwọ́ ìpín ogún ti olùjogún ó sì di tirẹ̀ èyí tí kì í ṣe ogún tiẹ̀ wọ́n dá a padà. fún àwọn tí wọ́n ní wọ́n sì kúkú ti gé ọwọ́ olè náà dànù ìtumọ̀ àkàwé rèé o òkú àkọ́kọ́ ó túmọ̀ sí òjíṣẹ́ àlọ́ọ̀ òkú àkọ́kọ́ ó túmọ̀ sí òjíṣẹ́ àlọ́ọ̀ tí ó ti kú sallallahu alayhi wa ọmọ òkú ó túmọ̀ sí ìjọ rẹ̀ ogún òkú àkọ́kọ́ ó túmọ̀ sí súnà òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam ogún òkú kejì ó túmọ̀ sí àwọn àdádálẹ̀ àti àwọn ìyapa olè ó túmọ̀ sí aládàdálẹ̀ tó dátọ̀rí kọ́ sufi ahmadiyya àti shia sílẹ̀. Si olè náà sì bẹ̀rẹ̀ sí ta ẹ̀tọ́ ọmọ òkú nínú ogún náà àti ogún ológun fún fún ọmọ òkú ó túmọ̀ sí pé aládàádálẹ̀ ó ń taari ohun rere tó jẹ́ súnà ànábì sọlọ́láhu aleyhi wa ati àti ohun burúkú tó jẹ́ ìfẹ́ inú àwọn eléṣù kan ó ń taari wọn sí ọ̀dọ̀ ìjọ ànábì wa Muhammad pẹ̀lú àwòrán tó gbẹnu tán tó sì dojú ní gbèsè ìyẹn ni pé olè nínú àkàwé yìí òun ni aládàdálẹ̀ o mú nínú súnà níbi o tún lọ mú àwọn ìlànà àwọn èṣù mìíràn ọ̀dà àpapọ̀ ó lọ́dà. ọwa wá ń á fún ọmọ òkú tí í ṣe ìjọ ànábì. kí ni ìtumọ̀ eléyìí lẹ́yìn náà ó pa ogún náà lójú dà ó sì dà á pọ̀ mọ́ ogún mìíràn tí ó jí lọ́dọ̀ òkú mìíràn ó túmọ̀ sí pé ó da rere pọ̀ mọ́ aburú títí aburú fi bà gbogbo rere náà jẹ́ pátápátá. kí ni ìtumọ̀ ẹni tí àsọ́ọ́lẹ̀ òkú wà lọ́dọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé onímọ̀ nípa súnà ni ẹni tí àsọ́ọ́lẹ̀ òkú wà lọ́dọ̀ rẹ̀ ẹni tí súnà ẹni tí ìmọ̀ nípa súnà wà ní ọ̀dọ̀ rẹ̀ kí ni ìtumọ̀ ohun tó túmọ̀ sí ni pé ó gbógun ti àdádálẹ̀ oníbídíà ó gbógun ó gbógun ti àdádálẹ̀ oníbídíà ọ̀wọ́ ìpín ogún ti olùjogún ó sì di tirẹ̀ kí ni ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé kí ìjọ ànábì yọ́nú sí súnà ànábì wọn sallallahu alayhi wa kí wọ́n sì gba tító pẹ̀lú rẹ̀ láì ní í mú àdádálẹ̀ mọ́ nítorí náà pẹ̀lú àkàwé yìí iṣẹ́ tí iṣẹ́ òtìdá ni wá ṣe tí nìyáàsì wá ṣe tí búlálà wá ṣe àti àwọn kànrin kànrin kànrin tí wọ́n dátọ̀ rí kọ̀ sílẹ̀ òun ni pé wọ́n á mú nínú ohun tánàbì mú wá wọ́n tún wá lọ mú ìlànà tàwọn yehudi àti tàwọn nasọ́ra àti tàwọn ọ̀ṣẹ́bọ wọ́n wàá dàpọ̀ àwọn olùdásílẹ̀ àdádálẹ̀ wọ̀nyí àwọn bíi Shehu Tijani àwọn bíi Niyas àwọn bíi bulala àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n mú gàárì wọ́n wá mú yéèpẹ̀ wọ́n wá dàmà wọ́n wá rọ sínú agolo wọ́n wá ń pè ní tíì ẹlẹ́rìndòdò iṣẹ́ tí wọ́n wá ṣe nìyẹn àwọn àáfàá súnà ti wá dé wọ́n wá sẹpẹrẹtì ẹ wọ́n yà sọ́tọ̀ọ̀tọ̀ eléyìí ni súnà tọjẹ súnà ànẹbí eléyìí àdàdálẹ̀ ni ìwọ tó o fẹ́ wà ní ìjọ ànẹbí lọ́jọ́ àlèkìyàmà gba tító pẹ̀lú súnà ànẹbí kọ bídí àwọn sílẹ̀ kókó ọ̀rọ̀ kẹwàá. lílọ tí ànábì sallallahu alayhi wa sallam máa ń lọ sínú ọ̀gbun hira síwájú kí ó tó di ànábì àti òjíṣẹ́ kò ní ìbátan kan pẹ̀lú ṣíṣe súfí. nínú fífi àtàmọ́mọ́ àtàmọ̀ ni kí àwọn onísúfí máa sọ pé ìlànà súfí àti wírìdì ni ànábì sallallahu alayhi wa sallam kọ́kọ́ ṣe síwájú kí ó tó máa kírun wákàtí márààrún àti pé nínú ọ̀gbun hira ni ànábì ti máa ń ṣe káliwa rẹ̀ síwájú kí ó tó di ànábì sallallahu alayhi wa sallam ohun tí wọ́n ń sọ yìí kò ní ẹ̀rí kan yálà nínú alukur'an tàbí nínú hadisi ànábì nítorí pé kò sí àyà kan tàbí hadisi kan tí ó pe ànábì wa ní onísúfì tàbí oníwúrìdì àmọ́ ṣá wọn kò lè pe ajá ní ọ̀bọ fún wa ẹ jẹ́ kí n mú àlàyé ṣókí wá nípa ọ̀rọ̀ ọ̀gbun hira tí àwọn oníṣúfì sọ di nǹkan bàbàrà mọ́ra wọn lọ́wọ́ lórí ìṣìnà nínú hadithi bukhari hadithi kẹta àti hadithi muslim hadith four two two gbólóhùn kan jẹyọ báyìí pé fúnma fúbìbà ìléyìí àlìkọlá wàkàna yàhálù bìgọ́rì hira fayatahannafu fihi wahuwa ataabud fayatahannafu fihi wahuwa ataabud ìtumọ̀ lẹ́yìn náà ni wọ́n jẹ́ kí ànábì nífẹ̀ẹ́ sí dídáwà ó sì máa ń dáwà nínú ọ̀gbun hira tí yóò máa ṣe ìrònú tí yóò máa ṣe ìrònú nípa ẹ̀sìn ànábì Ibrahim aleyhisalam òun sì ni jíjọ́sìn tààrà fún Allah ẹ̀sìn ànábì Ibrahim jíjọ́sìn tààrà jíjọ́sìn fún Allah nìkan ṣoṣo ìyẹn ni pé ànábì sallallahu alayhi wa sallam ó máa ń lọ sínú ọ̀gbun ìrà láti ronú nípa bí ó ṣe máa nímọ̀ nípa ẹ̀sìn ànábì Ibrahim alayhi salam ẹ̀sìn ànábì Ibrahim sì ni jíjọ́sìn fún Allah láì ní sọkí di akẹgbẹ́ rẹ̀ láì ní ṣẹbọ sí i wàyí láti ọjọ́ tí màláìka jìbìrìlù kí ìkẹ́ aláwọ̀ máa bá a tó ti sọ̀kalẹ̀ wàá bá a níbẹ̀ ni ànábì kò ti lọ síbẹ̀ mọ́ níwọ̀n ìgbà tí ó sì ti jẹ́ pé kì í ṣe àlọ́ọ̀ ló pa á láṣẹ láti máa lọ sínú ọ̀gbun hira kò sí ohun tí lílọ sínú ọ̀gbun hira ní í ṣe pọ̀ pẹ̀lú Islam èyí tí àlọ́ọ̀ fi ránṣẹ́ sí i nígbà tí ó pé ọmọ ogójì ọdún kò sì sí kinní kan tí ń jẹ́ ìlànà súfí níbì kankan lójú ayé ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ọgọ́rùn-ún ọdún mẹ́ta àkọ́kọ́ nínú ìjírá sì ni àkọ́kọ́ gbọ́ pé àwọn kan sọra wọn di onísúfí lórí pé wọ́n ń pera wọn ní ẹni tí ó fẹ́ ráyé sá tá a sì ti sọ lẹ́ẹ̀kan wípé bá a bá fẹ́ ráyé sá ànábì náà mú kárí ayé sá wá kì í ṣe pé àwọn kan ni wọ́n ṣẹ̀ wá sọ fún wa pé ká máa tọ ojú ọ̀nà kan ká tó lè rí ayé sá. nínú súra àṣúrọ́ Quran forty two verse fifty two Allah ọlọ́run òdodo ó sọ pé wàkàzáàlìkà. أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم báyẹn sì أشفي في مسيرة fi نينو أشيوه ìyẹn ìwọ ànábì ìwọ kò mọ kí ni tírà àti ìgbàgbọ́ òdodo tẹ́lẹ̀ síwájú ìmísí náà ṣùgbọ́n a ṣe ìmísí náà ní ìmọ́lẹ̀ kan tí à ń fi ṣe ìmọ̀nà fún ẹni tí a bá fẹ́ nínú àwọn ẹrúsìn wa dájúdájú ìwọ ń pèpè sí ọ̀nà tààrà ọ̀nà Islam. Aya yìí wọ́n jẹ́ ká mọ̀ pé síwájú kí ànábì tó pàdé màláíkà jìbìrìlù nínú ọ̀gbun ìrà ànábì ọmọ tírà kò sì mọ ìgbàgbọ́ òdodo kò dá nǹkan kan mọ̀ àfìgbà tí màláíkà jìbìrìlù tó wá kọ́ ọ ní ìgbàgbọ́ ẹ̀sìn wa ń sọ wípé sùfì ni ànábì ń lọ ṣe. nínú ọ̀gbun Hira nítorí náà kò sí ìlànà Súfì kan tí a lè pè ní ìlànà Súfì ti Islam bí kò ṣe pé kí a sọ pé ìlànà Súfì àwọn onítọ̀rí kọ̀ ìyẹn ni pé ìlànà Súfì ló bí tọ̀rí kọ̀ tọ̀rí kọ̀ ló sì ní ìlànà Súfì nítorí náà Islam ní ẹ̀sìn Allah ẹni tí ó bá kú tí ó sì wà ní ipò mùsùlùmí ó máa wọnú ọgbà ìdẹ̀ra pẹ̀lú àánú Allah àmọ́ ẹni tí ó fi ara rẹ̀ tì sí Islam tí ó sì sọ tọ̀ríkọ̀ súnfì kan di ẹ̀sìn àti ìlànà rẹ̀ ó ti wà ní ipò ẹni tí ó wá ẹ̀sìn mìíràn yàtọ̀ sí Islam ṣe wọn kò sì ní í gbà á lọ́wọ́ rẹ̀ ọmọnìyàn kò sì ní jẹ́ mùsùlùmí títí ó fi máa yọwọ́ yọsẹ̀ pátápátá kúrò láàrin gbogbo àwọn oníbídíà abẹ̀sìnjẹ́ bí ìjọ sufi ìjọ amadíyà ìjọ shia àti irú wọn mìíràn kí o sì mọ̀ dájú pé kò lẹ́tọ̀ọ́ fún ọ láti kírun lẹ́yìn mùrídí tàbí ṣéwù sufi àwọn onítọ̀ríkọ̀ gẹ́gẹ́ bí kò ṣe lẹ́tọ̀ọ́ fún ọ láti kírun lẹ́yìn ọmọ ìjọ amadiya àti shia nítorí pé wọ́n kàn fira wọn ti sí islam ni wọn kò sí nínú ẹ̀sìn islam islam wọn ti bàjẹ́ tipẹ́tipẹ́ èmi ń tọrọ ààbò àti ìdúróṣinṣin nínú ẹ̀sìn islam ní ọ̀dọ̀ Allah fún èmi àti ẹ̀yin ní àpapọ̀. ẹ béèrè fún àwọn ìwé wọ̀nyí tí mo ti ṣe ìwé ẹ̀sìn nìgbàlà ení kẹ́límọ́tù ṣàhádà èjì àṣírí ńlá ẹ̀ta alukuraani alápọ̀nlé pẹ̀lú ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá two in one àti three in one àti tíra minihaj muslim ní èdè yorùbá àti tíra sọ̀híùlì bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá volume one àti volume two volume yòókù ó wà ńlẹ̀ kí àlọ́ọ̀ kó wa lọ́wọ́ lórí ẹ̀. bákan náà ẹ lọ sí orí youtube ẹ táìpù àbúrò yìí mọ́ wọ́n máa gbé àwọn fídíò wa tó wà níbẹ̀ jáde. bákan náà tírà umudatul ahkam àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá ó ti wà. bákan náà tírà buguyatu muslim àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá òun náà pẹ̀lú ògo Allah kí aláwọ̀ kó bò wá ní àṣírí ó ti wà nílẹ̀ ó kù bẹ́ẹ̀ náà ni ogójì hadisi nawawi òun náà ti wà nílẹ̀ ó kù títẹ̀ jáde aláwọ̀ yóò fi wá ṣe kòǹgẹ́ ìdánilẹ́kọ̀ọ́ ó máa ń wáyé nínú mọ́ṣáláṣí wa yìí taalim central mosque ayékalẹ̀ ní ìlú ìbàdàn ayékalẹ̀ wà ọ̀rẹ́ méjì àti ọlọ́nṣogo láàrin bíríìjì méjèèjì yìí ni àdúgbò tí à ń pè ní ayékalẹ̀ wà nínú ìlú ìbàdàn ìdánilẹ́kọ̀ọ́ náà máa ń wáyé ní gbogbo ọjọ́ àlàádì láti aago mẹ́sàn-án àárọ̀ títí di aago méjìlá ọ̀sán subuhánaka ashadu wa atubu ilayk.